Yorùbá ni mí mo rẹwà lóbìnrin Yorùbá ni mí mo ma ṣọ tó dára wọ̀ Yorùbá ni mí mo ma ṣà ilẹ̀ wa ṣebí Yorùbá ni wá à ń gbàṣà lárugẹ ẹ máa jẹ́ ká gbàgbé àṣà ilẹ̀ wa ẹ máa jẹ́ ká gbàgbé àṣà àti ṣe wa. bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi nílé lóko lọ́nà lẹ́yìn odi ọmọ yorùbá àtàtà ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbé àṣà àti ìṣe wa ní àrùgẹ nítorí wípé ohun àní là ń gbé lárugẹ ẹ jẹ́ ká gbàṣà yìí lárugẹ ohun àní là ń gbé ohun àní là ń gbé lárugẹ. ẹ̀yin olólùfẹ́ yorùbá pátápátá mo kì í èmi ọmọ yín náà ni ọláyẹmí ọmọ elédùmarè ọmọ elédùmarè ni mí ọmọ elédùmarè ni yín ọmọ elédùmarè ní gbogbo wa ẹ déédéé ìwòyí mo gbé tuntun dé ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa eba lẹlẹlẹlẹlẹlẹlẹ ṣẹ wa ẹ̀yin tèmi káàkiri nàìjíríà o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́wà ẹ̀yin tèmi ní Chicago ṣẹ́wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́wà. ẹ kú àdúró tí ẹ kú ìfẹ́ tí ẹ fi ń bá mi rìnrìn àjò. láṣẹ Elédùmarè iwájú iwájú láwùjọ máa lọ ṣẹ̀kẹ̀rẹ̀ kan kì í bá wọn lọ sóde ìbànújẹ́ ní agbára Ọlọ́run àti èmi àti ẹ̀yin pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ yín pátápátá a ní bá wọn ro òde ìbànújẹ́ ní àṣẹ Elédùmarè èmi ọmọ yín náà ni ọmọ tẹ́ ẹ yọ́nú sí ṣe bẹ́ẹ̀ ń yọ́nú sí mi ṣe bẹ́ẹ̀ ń yọ́nú sí mi gbogbo ẹni tó yọ́nú sí mi ó ṣáájú ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba òun lẹ ó máa rí. wọ́n ní kí wọ́n fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi létí wípé bẹ́ẹ̀ fẹ́ ṣe introduction ẹ pè mí sórí aago bẹ́ẹ̀ fẹ́ ṣe engagement o ẹ pè mí sórí aago bẹ́ẹ̀ fẹ́ fàyà fọ́mọ ẹ pè mí sórí aago bẹ́ẹ̀ bá ẹ pè mí sórí aago torí èmi gan ti láago ẹ pè mí sórí aago. alága tó gbayì ni mí alága tó mọṣẹ́ ni mí o tùṣọ alága tìṣọ alága ṣàlọ́ọ̀gá tèmi alága tó mọṣẹ́ ni mí alága tó gbayì ni mí ṣe ti gbọ́ alága tó gbayì ni mí o tìṣọ alága àtìṣà alága ṣàlọ́gà tèmi alága tó gbayì. ẹ má wàá gbàgbé pé bẹ́ẹ̀ fẹ́ ṣe birthday ẹ pè mí sórí aago bó o bá fẹ́ ṣe birthday fọ́kọ ẹ pè mí sórí aago bó o fẹ́ ṣe birthday fún ìyàwó ẹ pè mí sórí aago bẹ́ẹ̀ bá fẹ́ ṣe sílé ẹ pè mí sórí aago bẹ́ẹ̀ fẹ́ ṣokú àgbà o ẹ pè mí sórí aago ẹ máa pè mí sórí aago torí èmi gan ti ń lago.